osanurekete olawowo domima yafa ore na yena awowo baba ojobo we magwalo osanurekete olawowo domima yafa ore dene awowo rave ojobo we magwalo yobo we magwalo o baba yobo we magwalo yobo we magwalo re dagbi maya o magwalo lawowo baba ojugo we gwi maya eh Samiyaye o oh, sister. Eh, Obo Samiyaye o oh, brother. Runda oyobo bamago oyobo zaimagualo. Jugwe gbiri maya baba ne baba maimia. Iwe ne gege maki obu yine rame. Ọmọ lẹ́gẹ̀rẹ̀ màkì ọ̀nà mú bọ̀ ọmọ ẹ̀ọ́dẹ̀rẹ̀ yóò bọ̀ ẹ̀wọ̀n àgbà lọ́wọ́ bùjì náà gé ẹ̀yìn màgùà lọ́wọ́ láwọn wo bàbá wọn yọgbọ́n wẹ́ẹ̀mọ́ òsànà rẹ́kẹ̀tẹ̀ láwọn wo bàbá wọn ẹ̀yin máa gọ́ àlọ́ ìyóbó ọ̀sà máa gọ́ àlọ́ ẹ̀ àkíndé àti nàyé náà láwọn wo ra mẹ́wọ́ yọgbọ́n wẹ́ẹ̀ máa gọ́ àlọ́ listen òsànà rẹ́kẹ̀tẹ̀ láwọn wo domi máa yá fàrẹ̀ nàyé náà láwọn wo ra mẹ́wọ́ yọgbọ́n wẹ́ẹ̀ máa gọ́ àlọ́ òbọ̀sẹ̀ níyàá yẹ o yọgbọ́n wẹ́ẹ̀ máa gọ́ àlọ́ obosaniyaye o oh, sista imagwa iyoboza imahiayadwe dwe na o oh. láwo láwo láwo kódà òní má bàbá baba bàbá kíyèké oh. ni mọ́ o èyóbòsà máa gba lọ́wẹ́ dágbì máa yá fẹ́fẹ́ tọ́lá mànúwẹ̀ ọ̀rọ̀ mọ́ ní igi ògbẹ̀wẹ̀ ìyóbòsà máa gba lọ́wọ́ kódà ò ní mọ̀ sáré náà rẹ́kẹ́tẹ́ ò ẹ́gbẹ́ ẹ̀kú ẹ̀mú ìmọ̀ ayá yọ̀bọ̀ máa gọ́ alọ́ yọ̀bọ̀ wẹ́ máa gọ́ alọ́ ra mẹ́ n'oge. ó sáré náà rẹ́kẹ́tẹ́ ò láwọ̀wọ̀ dọ́gbìn máa yá fáwọn ìnáyé náà láwọ̀wọ̀ bàbá ò yọ̀bọ̀ wẹ́ máa gọ́ alọ́ ó bó sáré yáyé ò bàbá ó bó sáré yáyé ò sísá ọmọ náà gbé sáyé o yóò bọ́wọ́ ẹ̀ máa gba lọ́wọ́ rà mí lóòkè yóò bọ́wọ́ ẹ̀ máa gba lọ́wọ́ bóyá ní bàbá o máa gba lọ́wọ́ yóò bọ́wọ́ ẹ̀ máa gba lọ́wọ́ bàbá ẹ̀yìn máa gba lọ́wọ́.